gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ra spiritual spiritual product wa uh, gẹ́gẹ́ bí mo ti sọ I am a prophet I am a spiritualist I run a spiritual church and I do spiritual work for whom that believeth in not everybody people that believe in it eh, èmi jẹ́ ẹni ẹ̀mí fẹ́ni tí kò gbọ́ eh, Gẹ̀ẹ́sì. Uh, mo sì mo sì ń mo sì jẹ́ ìránṣẹ́ Ọlọ́run mo ń darí ìjọ ẹ̀mí mo dẹ̀ máa ń ṣiṣẹ́ ẹ̀mí fún àwọn tó bá gbàgbọ́ bá ti ń bá yín sọ̀rọ̀ yìí orílẹ̀ South Africa òun ni a wà ní Pretoria West àwa ṣiṣẹ́ ìránṣẹ́ ni a máa tó padà sílé ṣùgbọ́n mo fẹ́ fi sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa pátá tí ẹ̀ ń bá wa ra àwọn product wa àwọn bíi product diabetes product hypertension product eh, prostate cancer tá à ń pè ní ìsétọ̀ àwọn product bíi jẹ̀díjẹ̀dí àwọn tó bá ń ya ìgbẹ́ tó jẹ́ pé ìgbẹ́ ẹ̀jẹ̀ eh, àwọn tó bá ní jẹ̀díjẹ̀dí eh, tí wọ́n ní akọ jẹ̀díjẹ̀dí àwọn tí ìdí wọn yọ eh, àwọn pródọ̀tì àlékó pródọ̀tì ọ̀pá ẹ̀yìn pródọ̀tì wa. Eh, um iná ọ̀run tí iná ọ̀run bá jà àwọn tí kòkòrò inú ẹ̀jẹ̀ ń bá jà hepatitis eh, B c. um, tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ló ń bá wọn jà eh, jẹ̀dọ̀jẹ̀dọ̀ ní hepatitis ABC eh, àwọn tó jẹ́ pé wọ́n tún ní kòkòrò inú ẹ̀jẹ̀ gbogbo àwọn product yìí òun làwa ní pátá àwọn ọṣẹ awebidànù ọṣẹ ìtúwọ́ àwúre ọlà gidi àwọn wìgúnwèpè ẹ̀bẹ̀ àwọn àgbàlagbà gbogbo ohun tá ẹ bá need tó jẹ́ pé orí pò ń la ìṣòro kọjá ní gbogbo ibikíbi tó ti ń wò mí pé mo wà ní South Africa ìyẹn ò ní pé a ò ń ṣiṣẹ́ o mi ò gbé iṣẹ́ mi kúrò nàìjíríà iṣẹ́ wa ṣì ń lọ gbogbo àwọn tó ọ̀dà pátá gbogbo wọn pátá là ń sẹ̀ǹdì ọjà sí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú wa wà nàìjíríà so therefore má fi ìgbàlá tiẹ̀ dọ́là tètè ọ̀dà fún eh, product tiẹ̀ tó bá ti ọ̀dà eh, lórí nọ́mbà wa zero eight zero two two zero four zero nine five zero lórí nọ́mbà wa zero eight zero two two zero four zero nine five zero workshop number ni and is a direct number náà ṣùgbọ́n àwa ní àwa we are interested in you to message us either you type it or you voice ẹ bóyá àwa má inú wa àwa ní inú dídùn nínú pé kí ẹ fi ohùn ránṣẹ́ sí wa nínú workshop àbí kí ẹ fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wa tá a bá ti rí tá a bá ti kà á máa dá yín lóhùn ibẹ̀ ní kẹ́ ẹ ti lọ ọ̀dà gbogbo ohun tí ẹ bá fẹ́ ọ̀dà ohun tóhun tó bá wù kó lè máa ṣe ẹ ìwọ béèrè i am a spiritual gẹ́gẹ́ bí mo ti sọ béèrè lọ́wọ́ wa tó bá jẹ́ pé ohun tá a mọ̀ ni a máa sọ fún yín pé ohun tá a mọ̀ ni ó máa ń ní orí fífọ́ ọṣẹ orí fífọ́ wà ò ní gbúrú ẹ̀ mọ́ ọṣẹ ojú dúdùn tójú máa dùnyàn ó wà òun rí pé nǹkan ń rìn lára ẹ ó ń rìn ló ń rìn bọ̀ ó ń fún ẹ wàhálà gbogbo nǹkan ẹ ló wà. fibroid a ní egbògi fibroid pregnancy powder ó wà delay ọ̀ ò tí ì bímọ rí gbogbo ẹ̀ ló wà ọṣẹ ìfẹ́ràn gbogbo ẹ̀ ló wà ọṣẹ ẹran ìkórìíra káwọ ẹran ìkórìíra ọṣẹ ìṣẹ́gun gbogbo ẹ̀ ló wà tiẹ̀ ni pé kíwọ pé nọ́mbà wa send message to us that I am in South Africa does not stop that does not stop my transaction that boya uh, eh, eh, Nigeria experience issue of cash does not stop my own transaction on market àwa ò ní problem yẹn all you need you should transfer into our account then we will prepare your order and we send it to you anywhere DHL has enabled our product to go worldwide DHL has enabled our product to go worldwide ṣe kò dá nǹkan kan dúró ìjọ Friday a sì send iṣẹ́ sáwọn tó tó tó fẹ́ tó fẹ́ gba iṣẹ́ ní anywhere all over the world àtijọ́ friday tó kọjá yìí lẹ́yìn ìjọ sátidé tí wọ́n di ìbò èní yìí tó orí yìí náà a sì máa tún sẹ́ǹdì iṣẹ́ rẹpẹtẹ bí mo wà ní South Africa ìyẹn ò dá iṣẹ́ wa dúró gbogbo ẹ̀yin tẹ́ nílò iṣẹ́ wa pátá ẹ tètè máa ọ́dà kíákíá a máa post àdírẹ́sì wa fún gbogbo ẹ̀yin olùgbé South Africa pátá níbi tí a jókòó sí ti spiritual work wa eh, tó pé a ti ní store kan ní spirit a ti ní store ní South Africa ibi tẹ́ ti máa lọ máa ra spiritual iṣẹ́ àwọn iṣẹ́ ẹ̀mí tá à ń ṣe má fi ìgbàlá ìdọ́là I am telling you má fi ìgbàlà ìdọ́là má silenti nínú ogun tó ń jà ẹ́ má jẹ́ kí ogun kó jà ẹ́ gbé I am telling you gbogbo wá wáyé ká wá ṣoríire ni tó bá wá wáyé tó ṣoríire ọwọ́ tìyẹ ló kù sí ṣùgbọ́n gbogbo wa nínú ètò ọlọ́run gbogbo wá wá ilé ayé ká ṣoríire ni kò sẹ́ni tí ọlọ́run gbé wá sí ayé pé kó wá ṣe ẹrú o lè ṣe ẹrú lábẹ́ èèyàn kan bóyá òun bẹ́yàn kan ṣiṣẹ́ ìyẹn ò ní ìyẹn ò mí ní pé ẹrú ni ẹ ẹrú máa máa ṣe bí ọba yeah but ọlọ́run ò ní kí o wá máa ṣe bí ẹrú nínú ayé yìí tèmi nìyẹn ṣe kó o tètè ọ̀dà ọ̀dà any product tó bá fẹ́ bí àwa ní South Africa ìyẹn ò di ọrọ̀ ajé wa lọ́wọ́ o ohun tó o bá fẹ́ òun ni kó o tètè ọ̀dà àdẹ̀wá ṣiṣẹ́ mi ní South Africa ni I will come here láti wá ṣiṣẹ́ mi eh, lẹ́yìn programu yìí èyí tá a wá tún máa gbé jáde a máa fi àdírẹ́sì ibi tó ti lè rí àwọn product wa rà ní South Africa a máa fi sí orí afẹ́fẹ́ ojú òní tìyìn God bless you kò sóhun tó wá tí kò ò rí o ohun tí ò wá òun ni ò rí yẹ kí n sọ fún ẹ mo máa ń sọ fún ẹ ìyà ò lè jẹ àwa láyé ewé àti egbò tèmi gbé dání yìí kò lè jẹ́ kí ìyà jẹ mí gbogbo ibikíbi dẹ̀lẹ́mi ti ń sọ ọlọ́run tèmi kò tako ewé àti egbò ewé àti egbò ni mo mọ̀ ohun tí orí fi rán mi nìyẹn I am a prophet. I am a spiritualist. I run a spiritual church and I do spiritual work. Ohun tí orí fi rán mi, òun ni ewé àti egbò. Mo dẹ̀ fi ń tẹ ọmọ aráyé lọ́rùn. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ aráyé nípasẹ̀ ohun tí mo gbé dání yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ni mo ti gbàlà kúrò nínú ogun. Oní kéèsì nílùú òyìnbó ni. Kéèsì kẹ̀. Ewé àti egbò yìí náà ni mo fi ń gbà wọ́n lá. Olóní kéèsì ìjọba, oní kéèsì kìnnìkan, àìmọye kéèsì rapist tó máa máa gbé wọn lọ sẹ́wọ̀n màá dẹ̀ jẹ́ kó yé wọn wípé wọn kọ́ irọ́ ló ń pa ṣé o lè na owó èmi máa ń gba owó tèmi nìyẹn i tell people èmi máa gba owó kò sí nǹkan tó kèmi iṣẹ́ tèmi ni kèmi ṣe tó o bá ti sanwó i will deliver that is me you get me èmi máa gba owó you get me tó o bá dẹ̀ ti sanwó èmi máa deliver iṣẹ́ tó ràn mí wàá dẹ̀ rí pé ń tòótọ́ olúwa òun ni agbára ìdí tẹ́mi dẹ̀ ṣe máa gbowó lọ́wọ́ ẹ̀ ni wípé gbogbo ohun tí mo lọ rà ẹ́ mi ò lọ dá àwọn aládùn ọmọ lójú owó ni mo lọ fi rà owó ni mo fi ṣe owó ni mo fi prepare so therefore when you come to me on a spiritual level i will tell you the amount tí kinní yẹn jẹ when you pay it i will send it to you anywhere you are àwọn nàìjíríà ń gbádùn wa àwọn òkè òkun ń gbádùn wa everywhere ni wọ́n ti ń gbádùn baba confam àti product baba confam máa bá mi ṣíà ẹ̀ tó o bá nífẹ̀ẹ́ sí god bless you i remain the same orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni bàbá confam jp a máa tún máa ríra ọjọ́ ajé la wà yìí gbogbo wa la máa rájí jẹun god bless you in jesus name i pray.